adáàpẹ́fọ́ ọlọ́wọ́ba ajẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa jọ́sìn fi àyàfi ọlọ́wọ́ba nìkan ṣoṣo ajẹ́rìí pé ọlọ́wọ́ba yìí ọba tí ò lórogó ni tí ó sì tọ́ láti mú orogó pẹ̀lú ẹ̀ nínú ìjọsìn ọba ọ̀kan ṣoṣo ọba tó dá gbogbo nǹkan. tó sì tẹ gbogbo ẹ̀ lórí ba fọ́sẹ̀ ara ẹ̀ ọba tó dá wa sílé ayé láti lè máa wá jọ́sìn fún ọlọ́run ọba ọlọ́run ọba ìlọba tá a dá ọpẹ́ fún òun náà sì lọ́ba tá a yìí ajẹ́rìí fi anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ànábì ọlọ́wọ́n bá ní ẹni tí ọlọ́wọ́n bá àlékiọlá tó sàlẹ́sà nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá ní ẹni tí ọlọ́wọ́n bá àlékiọlá tó fún ní iṣẹ́ ìgbẹ̀yìn ni nínú àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá iṣẹ́ tó yá sí pé òun náà ní iṣẹ́ tó kárí ìjíṣẹ́ tó yá pé òun náà ní ìjíṣẹ́ tó kárí gbogbo àgbáyé ìjíṣẹ́ tó yá pé òun ló kárí àwọn èèyàn àtàlìjẹ̀nù alẹ́mi sọ́lọ́láhù alẹ́ ọ̀sẹ́lẹ̀m yìí ọwá jẹ́ sí ọlọ́wọ́ bá ẹgẹ́ bọ́ lọ́wọ́ bá ti fẹ́ kó jẹ́ alẹ́mi sọ́lọ́láhù alẹ́ ọ̀sẹ́lẹ̀m ó dúró ti sí ọlọ́wọ́ bá ẹgẹ́ bọ́ lọ́wọ́ bá àlẹ́gbẹ́ láti fẹ́ kó dúró ti títí fa títẹ́ náà tó fi dé tó fi sàn lọ́dọ̀ àwa náà tí ó sì tó fi sàn lọ́dọ̀ àwọn tí ó máa wá lẹ́yìn wa ìkẹ́ ọlọ́wọ́ ọba orí ajẹjẹ tó ọlọ́wọ́ ọba kó máa bá nàbì sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé ànábì àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà nàbì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìgbéjà al-qiyama lẹ́yìn náà àti wà ní kíkí islam òun náà ní pé ìkẹ́ ọlọ́wọ́ àlàáfíà ọlọ́wọ́ orí ajẹjẹ tó ọlọ́wọ́ ọba kó máa bá wa a ìtẹ̀síwájú lórí tafsiru qur'an lórí ìtumọ̀ qur'an tí a ń bá lọ eléyìí tí a ní a fi bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba òun náà ni àwọn ẹ̀rí díẹ̀ tó sọ fún wa nípa bí ọlá suratul fatiha kó ti tó lọ́dọ̀ ọlọ́run ọba síwájú ká tó bẹ̀rẹ̀ suratul baqara. àwọn ẹ̀rí tí ó bá fi hàn wá bí ipò suratul fatiha tá a ké tán bó ti tó lọ́dọ̀ ọlọ́run ọba làwọn ìjà máa fi bẹ̀rẹ̀ lónìí. àmọ́ síwájú ká tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ á gbọ́ kíkà al láti láti ìbẹ̀rẹ̀ suratul Baqara látẹnu àwọn afọ àwa ṣùlẹ́yìn ẹ̀ a wá bẹ̀rẹ̀ láti máa ṣe àwọn àlàyé ẹ̀ gẹ́gẹ́ bí a ti gbèrò ẹ̀ láti tó tàdé ń bẹ lọ́wọ́ bá fún fi wa lé náà láti sọ ní ojú ọ̀nà tí ti bá mu ká dẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá lè kẹ́láti fẹ́ ká gbọ́ yé náà. A'udhu billahi minash shaytanir rajim. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم بشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكفرون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمسهم في خفيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم فما ربحت تجارتهم وما كانوا مهتدين Naam lẹ́yìn tá a dá ọpẹ́ fún Ọlọ́run Ọba gẹ́gẹ́ bó ti yẹ ká dá ọpẹ́ fún tá a sì yan Ọlọ́run Ọba náà gẹ́gẹ́ bó ti tọ́ sí káyìn táàtì ti tọrọ àlékún kí ọlọ́ọba àtúrí àjẹǹjẹ tán ọlọ́ọba fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam. ẹgẹ́ bí nǹkan tá a wí síwájú kí wọ́n tó kí alukur'ani fún wa ó náà níbi ká tó bẹ̀rẹ̀ suratul Baqara ní tútú. àkọ́kọ́ sàlàyé fún wa náà àwọn ẹ̀rí díẹ̀ látinú sunna nabi sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa àwọn ọlá tí ń bẹ fún suratul Fatiha tá a ké tán ẹ̀rí alákọ̀ọ́kọ́ ó náà ní hadithu tí al-imam ahmad rahimahullahu ta'ala tí wọ́n gbà wá nínú musnad wa hadithu yìí wọ́n gbà wá látọ̀dọ̀ sa'id ibn mualla sa'id ibn al-mu'alla radiyallahu anhu òun lọ sọ fún wa pé كنت أصلي فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجبه حتى صليت قال فأتيته فقال ما منعك أن تأتيني قال قلت يا رسول الله إني كنت أصلي قال ألم يقل الله تعالى يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم آيات يا كي أو أن سورة الأنفال آية لك يعني للقني سعيد بن المعلى رضي الله عنه وني كنت أصلي ولو أنكر الله lásìkò ànábì sallallahu alayhi wa sallam ẹgẹ bá a ṣe mọ̀ wípé sọ̀hábì ànábì náà ni Sa'id ibn al-Mu'alla olówó ń kírun lọ́wọ́ lásìkò yìí. fada'ani rasulullahi sallallahu alayhi wa sallam onílórí ìròyìn lànàbì tí wàá pè mí. Ànábì wa pè mí lórí irun èmi sì ń kírun lọ́wọ́ ńgbà náà malam ujibuhu ìwádìí Ànábì lóò torí kébò ń kírun lọ́wọ́ hatta sọ̀láìtù kí tó fi kírun tán kọ́ọ̀lì sáyidi bin muhala wa sọ pé fàtẹ́tùhù fàkọ́ọ̀lì wọ́n nígbà tó wọ́n wá kírun tán òun wá lọ bá Ànábì alayhi wa sallam wọ́n lọ́nà Ànábì wa sọ fún un pé ma mana'aka an ta'tiyani kéde nǹkan tó kọ̀ fún ọ tó o fi jẹ́ pè mí nígbà tí mò ń pè ọ́ lẹ́ẹ̀kan kéde nǹkan tí òjì kò dá mi lò. Sa'id ibn al-Mu'alla radiyallahu anhu olùwà sọ fún pé qultu ya Rasulallah inni kuntu usalli ìkírun lọ́wọ́ ń gbà nìní olùwà sọ fún anabi sallallahu alaihi wasallam pé ìkírun lọ́wọ́ nígbà náà ni. Faqal qal olùwà anabi sallallahu alaihi wasallam wà sọ yìí pé alam yaqul Allahu ta'ala ṣé kìí ṣe pọ́lọ́wọ́ bá àlékè láti sọ ní nínú al-Qur'anul Karim ṣé wo rí gbọ́yé nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tọ́wọ́ àti nínú al-Qur'an nínú suratul Anfal láyé ẹlẹ́ẹ̀kẹrìnlélógún mo fẹ́ ké fún ọ yìí ni kí lọ́wọ́ bá àlékè látọ̀ ń bẹ̀ ọlọ́wọ́ bá ní yá ayyuhal ladhina amanu. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم ọlọ́ọ̀bá ni yá ayíwá lẹ́bí náà ámẹ́nu ọlọ́ọ̀ ní mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tọ́jọ́ sí pé ìgbàgbọ́ rinlẹ̀ nínú gbáyà yín tẹ́ẹ̀tì tó ń ṣiṣẹ́ tó gbàgbọ́ ọlọ́ọ̀bá ni mo pè yín ibú lílà ọba ni ẹ máa dá ọba lóhùn ìtẹ̀jìbú lílá ọlọ́wọ́ bá ní ẹ máa jẹ́ pé òun ọlọ́wọ́ bá wálé rasul bẹ́ẹ̀ tí wọ́n máa jẹ́ pé ọlọ́wọ́ bá náà ọlọ́wọ́ ní ẹ máa jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ìtẹ̀jìbú àtẹlẹlẹ́yìn látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ìtẹ̀jìbú ọlọ́wọ́ bá àlejò láńpa wá látẹ kí lọ́pàá tọ́lọ́wọ́ bá àlejò láti wá pé ìpè alákọ̀ọ́kọ́ ìtíwájú ọlọ́run ọba àlejò lágbà tó fẹ́ pèpè ó pè ní ó ṣe nìdáhù ó lo ìpèpè kan ìpèpè náà ní pé yá ayyuhallabi náà amadu ọlọ́run ní mo pe ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ tọ́lọ́run ọba àlejò lágbà lóru nìdáhù yìí irú pèpè yìí nítorí pé àwọn ìpèpè tọ́lọ́run ọba àlejò lágbà ń pè nínú alukur'an ìpèpè tó pọ̀ ni nígbà ọlọ́run ọba àlejò yá nígbà míì ọlọ́run bá lè jẹ́lá ní yá ọlọ́run bá ní yá ayíwá kò fà tàbí kọ́ pé yá olùyà ayíwá àti bẹ́ẹ̀ lọ nínú àwọn nìdá art nínú àwọn ìpèpè tó wà ní alukur'an nǹkan òun náà ni pé iṣẹ́ tó fẹ́ wọ́ lẹ́yìn ìpèpè yẹn àwọn tí wọ́n lè ṣiṣẹ́ yẹn àbáwọn tó yẹ sí pé wọ́n bùkátà tọ́lọ́mọba àlékẹ́lá bá pé àwọn èèyàn lápapọ̀ ìtọ́lọ́mọba àlékẹ́lá fẹ́ pè wá sí nǹkan tọ́já sí pé gbogbo èèyàn yẹ́nyẹ́ náà ló gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni iṣẹ́ tọ́já sí pé gbogbo èèyàn pátápátá ló gbọ́dọ̀ ni tó bá fẹ́ là lọ́dọ̀ ọlọ́wọ́n bá àwọn iṣẹ́ sí pé bẹ́ẹ̀ yẹn ká ọ̀bá lè ṣe tọ́lọ́run bá ní mo pe ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo iṣẹ́ tọ́lọ́run bá àlékẹ́ lábẹ́ pè tọ́fẹ́ pè wọ́n sí nǹkan tọ́lọ́run bá àlékẹ́ lábẹ́ wí lẹ́yìn ẹ̀ kò sẹ́ni kankan tó lágbára àti lè ṣe kò sẹ́ni kankan tí ó lè ṣe àyàpá wọn tó bá jẹ́ sí pé ímẹ́lì ti kọ́kọ́ dúró nínú báyà wọn náà nítorí ẹ̀ lọ́lọ́run bá àlékẹ́ láṣẹ máa ń pè wọ́n táwọn ọ̀sẹ̀ tó yá sí pé kìí ṣe gbogbo èèyàn ló lè ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ níníyá ayọ̀ anáà sírò àwọn iṣẹ́ báyìí nítorí pé ń bẹ́nu àwọn anáà sùn àwọn tó gbàgbọ́ fọlọ́wọ́n bá àtàwọn tí ò gbàgbọ́ iṣẹ́ tọ́lọ́wọ́n bá ní gíláàsì rẹ̀ pè wọ́n sí iná ẹgbẹ́ kò lè rọrùn fẹ́ẹ̀lì kankan ni àtúkọ́jẹ́ pé ìgbàgbọ́ ń bẹ pẹ̀lú ẹ̀ ìgbàgbọ́ ní ọ̀kọ̀ọ̀kọ́ tẹ́lẹ̀ náà kó tó di pé yóò láǹfààní àti ṣiṣẹ́ náà àti wípé ìgbàgbọ́ ní ó mú iṣẹ́ níṣe láǹfààní nígbà tó bá ṣe méjèèmú méjèèjì nìyẹn ọlọ́wọ́n bá ní kíláwá pè wá oni ìtẹ̀jíbu lillahi wali rasuli idha da'akum lima yuhyikum ọlọ́wọ́ bá ní ìtẹ̀jíbu lillah ẹ máa jẹ́sí ọlọ́wọ́ bá ẹ máa jẹ́ ọlọ́wọ́ bá lò wali rasuli ọlọ́ọ̀ni ẹ tún máa dá òjíṣẹ́ ọlọ́wọ́ bá tẹ́mi ọlọ́wọ́ bá rántí yín ẹ máa dá lò idha da'akum nígbà táwọn méjèèjì bá ń pè yín lima yuhyikum fún kẹtí ó mú yín gbégbèsè ayé rọrùn fún nǹkan tí ó mú yín gbégbé tí ayé tí ẹ fi rí yọ̀lú ọlọ́run ọba lima yuhyikum fún nǹkan tí ó mú yín gbégbé tí ayé kẹ lima yuhyikum ní nǹkan tí ó mú yín gbégbé tí ayé tí ó ṣe yín láǹfààní lálùkẹ̀yàmà dábàá ti ń pè yín sí nǹkan náà ẹ máa jẹ́ pé wọn. sọ̀rọ̀ yẹn ní kí múmi ní máa jẹ́ kí ọlọ́run ọba kọ́ máa jẹ́ kí ànábì sallallahu alaihi wasallam nígbà tánàbí àtọ́lọ́run ọba bá agbọ́dọ̀ jẹ́ kí ọlọ́wọ́ bá láti ṣe àbọ́lọ́wọ́ bá àlejò láńpẹ́ òwá pé ká kú òní kẹ̀kẹ́ ni agbọ́dọ̀ jẹ́ kí ọlọ́wọ́ bá láti jìnà sí bẹ́ẹ̀ náà ní tánẹ́bí sallallahu alaihi wasallam bá ń pè wá nínú ká ṣe nǹkan kan ọ̀rọ̀ yẹn ní ká dá nẹ́bí lò láti ṣe nǹkan náà abánẹ́bí sallallahu alaihi wasallam ń pè wá kú òní nǹkan ni ọ̀rọ̀ yẹn ní ká dá nẹ́bí lò ká kú òní nǹkan náà anẹ́bí wa lo ayé yìí fún sọ̀hábì yìí ṣé wọ́n ni pé àyà yìí ó kó sí ó tún kó sínú wípé kódà bí èèyàn bá wà lórí ìró gan bá nẹ́bí bá ń pè ọ̀ràn ni láti dá nẹ́bí lóhùn nítorí ni pé adẹ́bí ń pè ẹni yìí adẹ́bí ń pè sọ̀hábì sọ̀hábì wá gbọ́ wípé òun wà wájú ọlọ́run òun ò láti dẹ́ lóhùn mọ́ òun láti jẹ́ torí pé wájú ni àgbọ́yé tó o ní yẹ àgbọ́yé tí ò lálàáfíà ni kódà bẹ́yẹn bá wọn àwájú ọlọ́run tí ń kírun lọ́wọ́ bádẹ́yìn bá ti pè ọ̀ràn yẹn ni kò dáná bí lò nítorí pé yá ayyuhal ladhina amanu istajibu lillahi walir rasuli idha da'akum lima yuhyikum ọ̀ràn yẹn ni kájọ́lọ́ àtànẹ́bí lò nígbà sábà ń pè wá sí nǹkan tó lè mú wa tẹ̀mí. sọlá tara báyìí anabi sallallahu alaihi wasallam wá jẹ́ kó yé pé tó bá dijọ́ mi tó wà anabi sallallahu alaihi wasallam bá ń pè ọ́ kódà kó wà lórí irun ọ̀ràn yẹn ni kó dá nabi lóhùn jẹ̀mẹ́rà nígbà tó bá jẹ́ sí pé kánàbí bá ń pè yẹn nígbà tá a wà níwájú ọlọ́run agbọ̀rọ̀ dá nabi lóhùn àwa tá a wá síwájú ọlọ́run kọ́ àyèmáyé pépé tánàbí ti pè wá tá a dáhùn tá a síwájú ọlọ́run ọba àdébẹ̀yẹ̀ bá wà níwájú ọlọ́run jẹ́ ọ̀ràn yẹn ni kó dá nabi lóhùn ibi tí títẹ̀ láti ànábì àti jíjẹ́ sí ànábì ibi tó jọra yẹn dé òun náà lélẹ́yìí ibi tí súnà ànábì ibi tó pàtàkì dé òun náà lélẹ́yìí òun náà ní pé tánàbí bá ń pè wá ibù káwọn àwájú ọlọ́run ọba tó dá gbogbo wa á járun yẹn ni ádánàbí lòdì sí ànábì sallallahu alaihi wasallam ipò tọ́lọ́run ọba tó ànábì sí nìyẹn eléyìí táwọn fẹ́ mú nínú hadith òun náà ní pé ànábì sallallahu alaihi wasallam wá sọ fún pé súnmọ́ kọ́ọ̀lù ànábì wá sọ fún pé làwọn àlìmánàkà àádọ́mà sọ̀rọ̀ tí ń fi kúrán ànábì ní làwọn àlìmánàkà àádọ́mà sọ̀rọ̀ tí ń fi kúrán èmi ànábì máa kọ́ ẹ ní súrà tó tóbi jù nínú alukur'an mo fẹ́ kọ́ ẹ máa dẹ̀ kọ́ ẹ ní súrà kan tó yẹ sí òun náà ló tóbi jù òun ló wúwo jù òun ló jù nínú alukur'an olùkẹ́rìm qabla an takhruja min hadha al-masjid síwájú kó tó jáde nínú mọ́sálásí síwájú kó tó jáde bọ́ọ̀tà nínú mọ́sálásí ń kọ́ ẹni súra kan tó yẹ sí pé òun náà ló tóbi jù nínú al-Qur'ani ọlọ́run ọba qala fa akhadha bi yadi falamma arada an yakhruja min al-masjid qultu ó lé ànábì sallallahu alaihi wasallam wá gbà wọn lọ́wọ́ mú àwọn wájọ́ ń rìn àwọn jọ ń lè lọ sẹ́nu ọ̀nà mọ́sálásí lẹ́yìn tó fẹ́ jáde kó nu mọ́sálásí wọ́n ní bàtà nàbí wọ́n fẹ́ jáde tó kù díẹ̀ kọ́ jáde ó ti dẹnu ọ̀nà òun wá sọ wípé ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́wọ́ bá innaka qulta la u'allimannaka a'zama suratin fil Qur'an yọ ìwọ lọ sàdéhùn fún mi wípé màá kọ́ ẹ ní súrọ̀ kan tó tóbi jù nínú al síwájú ká tó jáde nínú mọ́sálásí àti fẹ́ jáde báyìí jẹ́ ìran ẹlẹ́tì rẹ̀ ànábì fún ti sàdéhùn yẹn fún mi arábì sallallahu alaihi wasallam sọ pé kọ́ọ̀lì arábì sọ pé náàm arábì ní bẹ́ẹ̀ ni mo sàdéhùn bẹ́ẹ̀ alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin àti àmàǹkè tàbáǹkèrò yẹn hiya as-sab'ul òun náà ni as-sab'ul òun náà ni aya òun náà ni súrọ̀ tó yẹ sí pé aya méje ní bẹ́ẹ̀lú ẹ̀ àlìmọ̀tání tá a máa pààrẹ̀ ní gbogbo rákà lórí irun. wàlùkùrán wàlùkùrán wàlùkùrán azim òun náà sì ni kùrán tó tóbi alẹ́dí ujétu alẹ́dí ujétu tọ́lọ́wọ́n bá àdékẹ́lá pè ní anabi sallallahu alayhi wa sallam. anabi ní súrọ̀ tí mo fẹ́ kọ́ ẹ náà ni súrọ̀ tó lè torí pé súrọ̀ yìí ó kó àyà méje sínú eléyìí tó yẹ sí pé a máa parẹ́ ní gbogbo rọ́kà tá a bá ń kí lórí irun òun náà sì ní alukur'ani tó tóbi tọ́lọ́ ọba àlejòlá fún mi ànábì sallallahu alayhi wa sallam bá a ṣe kéyìí bẹ́ẹ̀ náà ni imaamu bukhari gbà wá gbólóhùn tá a fi kéyìí tí màmá amadi fi gbà wá yìí òun náà ni imaamu bukhari rahimahullahu ta'ala làwọn náà fi gbà wá nínú tíra hadith wọn àtọ̀pọ̀lọpọ̀ àwọn àfọwọ́ ní hadithu bẹ́ẹ̀ ìmáàmù ìmáàmù Bukhari nìkan kọ́ ló gbà wá ìmáàmù Ibn Majah àwọn náà gbà wá nínú tíra wọn Abu Dawud náà gbà wá bákan náà alimam Malik náà gbà wá nínú Muwatta wọn ẹ̀rí alákọ̀ọ́kọ́ nìyẹn tó jẹ́ pé wà wípé Suratul Fatiha òun náà ni súra tóbi jù nínú Al-Qur'anul Karim òun náà ni súra tóbi jù nínú kùránì ọlọ́run ọba eléyìí sí pé tá bá sàkólé kan rẹ tá wa tá nlo ń lò gẹ́gẹ́ bá ọba rẹ kí láti ká máa lò oore tọ́pọ̀ lámàá rí nú ẹ̀ oore tọ́pọ̀ olè lámàá rí nínú sallallahu tó wa nínú ẹgbàá wa mi káfíń anábì sallallahu alayhi wa sallam káàbù bùn malik àbí ubayi bùn káàb radiyallahu anhu òlélẹ́ ìbá ìtẹ̀lẹ̀ sí tẹ̀gbẹ́ta aláwọ̀ kọ́ta akéyẹ ani sa'id ibn al-mu'alla ni abẹ́lẹ́yìn ubayi bùn káàb ni ubayi bùn káàb radiyallahu anhu ó ní ẹni tó gba hadith yìí ó ní anna rasulallahi sallallahu alayhi wa sallam ó ní dájúdájú òyìn sí ọlọ́wọ́ bá kíkì àtọ́lọ́wọ́ ọba kó máa bá náàdà ubayya ibn káàb ó pe ubayyu ibn káàb ọ̀húwa yusalli fil masjid ubayyu ibn káàb sì ń kírun lọ́wọ́ nínú mọ́sálásí falamma faragha min salatihi lahiqahu qala ó nígbà tí Ubayy ibn Ka'b wá kírun tán ó wá lọ bá Nabi sallallahu sọ pé فوضع النبي صلى الله عليه وسلم يده على يدي النبي صلى الله عليه وسلم واgbé ọwọ́ rẹ̀ lórí وهو يريد أن يخرج من باب المسجد النبي sì fẹ́ jáde nínú lẹ́nu ọ̀nà mọ́sálásí ثم قال صلى الله عليه وسلم النبي ọlẹ́yìn náà النبي wá sọ yìí pé إني لأرجو ألا تخرج من باب من باب المسجد حتى تعلم سورة من ما أنزل في التوراة ولا في الإنجيل wàlá bil Qur'ani mislu ó ní bàtà nàbí sallallahu alaihi wasallam fẹ́ jáde kó tó fẹ́ jáde lẹ́nu ọ̀nà mọ́sálásí anábì wọ́n sọ pé inni la arju anábì ní mò ń rẹ̀ kẹ̀ allah takhruja min babil masjid wípé o ní ti jáde kó nu حتى تعلم سورة ما أنزل في التوراة ولا في الإنجيل ولا في القرآن مثلها تتي توفي ما سورة tọ́jẹ́ sí pé súrọ̀ yìí ọlọ́run ọba àlejò náà sọ kalẹ̀ kọ sọ́rú ẹ̀ kalẹ̀ sínú sínú àtàwọ̀rọ̀ tọ́lọ́run ọba àlejò náà fún ànábì wa Musa bẹ́ẹ̀ lọ́lọ́run ọba àlejò náà sọrú súrà náà kalẹ̀ sínú al-Injil tọ́lọ́run ọba náà fún ànábì wa Isa aleyhi salatu wa salam bákan náà ọlọ́run ọba àlejò náà sọrú súrà yìí kalẹ̀ sínú al-Qur'an tọ́lọ́run ọba náà fún mi sallallahu alayhi wa sallam súrà yóò lẹ́gbẹ́ súrọ̀ yóò lẹ́gbẹ́ nínú àwọn súrọ̀ nínú àwọn súrọ̀ tọ́lọ́wọ́ bá àlékè lásọ̀kalẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fáwọn ànábì ọlọ́wọ́ bá kò sí kò sí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá kan kò sí súrọ̀ kan tó kẹgbẹ́ tó ṣe dédé súrọ̀ yìí. ànábì sallallahu alaihi wasallam wá wí bẹ́ẹ̀ fún qala Ubayy radiyallahu anhu Ubayy radiyallahu anhu wá sọ yí pé faja'altu absiru ó òun wá ń lọ́ra rẹ̀ òun lọ́ra rẹ̀ nítorí pé òun sáfẹ́ máa sọ̀rọ̀ náà síwájú kó òun tó jáde lẹ́nu ọ̀nà mọ́sálásí tí gbàdé mi ti promise òun ó ti tàdé òun fóun pé síwájú kó tó jáde lẹ́nu ọ̀nà mọ́sálásí ọmọ sọ̀rọ̀ kan tírò yẹn lọ bí mo ṣe wí nílẹ̀ kan ó lóun wá ń lọ́ra rẹ̀ nítorí pé òun ti fẹ́ jáde lẹ́nu mọ́sálásí tí òun fi máa sọ̀rọ̀ náà fàjà àìtù òfin òfin eh, mọ́ṣí ó lóun wá lọ́ra rẹ̀ rọjá adalik lẹ́ni tí ìrìnà kakó fẹ́ ma súrà náà súnmọ́ kult olùlẹ́yìn náà wá sọ pé yá Rasulullah ìròjì tí ọlọ́run ọba àmàtí fẹ́ jáde kú lẹ́nu ọ̀nà mọ́sálásì mà súrà tún lẹ́tí wàá jáde kí ni súrà tó sàdéhùn fún mi wípé ma súrà náà síwájú ká tó jáde nínú mọ́sálásì kọ́ọ̀lì anabi sallallahu alaihi wasallam sọ pé kéfà takọrọ ìdáfta tahta sọlá kí ni nkatọ́ máa ń kí ni súrà tó máa ń nígbà tó bá bẹ̀rẹ̀ rún kọ́ọ̀l olùwà sọ pé faqara'tu alayhi alhamdulillahi rabbil alamin olùwà ka suratul fatiha fún anabi sallallahu alayhi wa sallam hatta ataitu ala akhiriha kí tóun fi kàdé parí suratul fatiha faqala rasulullahi sallallahu alayhi wa sallam olójútì ọlọ́wọ́ bá ọwọ́ sọ fún òun wípé hiya hadhihi sura sura tí mo wí pọ́ ọmọ náà nìyẹn sura tí mo ní ọmọ nípa rẹ̀ síwájú kó tó jáde náà ló ké fún mi yẹn hiya sábìrì mẹ́sánì òun náà ni súra aláyà méje ni tá a máa ń pààrà ẹ̀ lórí ìró wàlùkùránù làbíìm òun náà sì ni kùránù tó tóbi alẹ́bí fíìtù eléyìí tó ń pọ́n lọ́wọ́ bá àdékẹ́lá yọ̀ǹda fún mi tọ́lọ́wọ́ bá yọ̀ǹda rú ẹ̀ sínú àtàwọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá àdékẹ́lá fàǹdẹ̀bí wa Mùsá ọlọ́wọ́ bá àlékẹ́lá yọ̀ǹda rú ẹ̀ sínú àlìǹjì tọ́lọ́wọ́ bá àdékẹ́lá fàǹdẹ̀bí wa Mùsá àlẹ́bí wa Ìsá nítorí ẹ̀ lọ́pàá ló fi jásí pé àti Suratul Fatiha ẹ̀ta ní tọ́lọ́mọba àlejẹ́lá sa àwọn àlùmọ́ ànẹ́bì lẹ́sà fún àwọn àlùmọ́ ànẹ́bì nìkan lọ́lọ́mọba àlejẹ́lá yọ̀ǹda sóra yìí fún nítorí ìfẹ́ tọ́lọ́mọba àlejẹ́lá ní sí wa ni nítorí ìfẹ́ tọ́lọ́mọba àlejẹ́lá ní sànẹ́bì wa ni nítorí àjùlọ àti ipò ànẹ́bì wa láàrin àwọn ànẹ́bì ọlọ́mọba ni tá a bá mọ àwọn ẹ̀rí mímọ́ àbí tá a bá mú àwọn ẹ̀rí míì wá má nítorí àwọn àsìkò yàtọ̀ fún àwọn méjèèjì tá a ti mú wá yìí àtàwọn eléyìí tá a ti ṣáájú mú wá nípa àwọn láti ń fún suratul fatiha eléyìí báyìí náà tó wa wípé nínú sura alukur'an nínú bá alukur'an ní ọlọ́run bá ti tóbi tó kò wá sí sura kan tó tóbi nínú nínú nínú tírà ọlọ́run ọba tó tó suratul fatiha eléyìí báyìí náà tó lọ́la fún suratul fatiha tó látara báyìí lẹ́nu wọn bá àsìkò tó kù á tara bẹ̀rẹ̀ suratul baqara àmọ́ síwájú ká tó bẹ̀rẹ̀ rẹ̀ ẹ jẹ́ kí a mú dẹ̀lílù kan wá ká mú hadithu kan wá tóun náà máa sọ fún wa nípa ọlá suratul fatiha torí tá a bá ní ká ti òun sẹ́yìn nípa ọlá suratul baqara torí tá a bá ní ti sẹ́yìn ẹ bí suratul baqara bó ṣe gbòtó eléyìí tó dájú òun náà ni pé a lè ba délajì nínú Ramadan tá a gan bẹ́ẹ̀ ń lè bá wa parí ẹ̀ eléyìí ló fà á láì fẹ́ sáré mu wá owó ti fi bẹ́ẹ̀ ní àwọn ẹ̀rí tó pọ̀ àwọn ọlá tó wà fún kò fi bẹ́ẹ̀ ní àwọn ẹ̀rí tó pọ̀ gẹ́gẹ́ bí ti Suratul Fatiha nínú àwọn ẹ̀rí tó wà fún òun náà ni ẹ̀rí kan tó náà ti wà nínú tíra ìmáàmù wa Muslim rahimahullahu ta'ala nínú sahihu Muslim al Muslim rahimahullahu ta'ala wọ́n kó hadithu yìí jọ látara hadithu abu umama albahili radiyallahu anhu ìkànnì àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam ni ìkànnì àwọn àgbà sọ̀hábì ló ti jẹ́ lára àwọn àgbà sọ̀hábì ló wà. abu umama albahili wọ́n náà وتركها حصر ولا يستطيعها ولا يستطيعها البطل صلى الله عليه وسلم Ànábì sallallahu alaihi wasallam ní iqra'u suratul Baqara Ànábì ní ẹ̀yà àlùmọ̀ mi ẹ máa ké suratul Baqara ẹ máa ké ẹ máa dún ní mẹ́tíkè rẹ̀. fa innal akhadha biha barakah Ànábì ní torí pé ìgbà suratul Baqara mú ní kíké ìgbà suratul Baqara mú ní kíkà ìgbà Suratul Baqara mú ní ha barakatun arábìnrin alibarika tó pọ̀ lọ́wọ́ àánú ẹ̀ kí náà ń pè ní alibarika òun náà ni ziyadatul khair àlékún orí ọlọ́wọ́ bá àjẹǹjẹ tó orí ọlọ́wọ́ bá orí ọlọ́wọ́ bá tí ó máa bẹ pẹ̀lú yẹn lọ dán tí ó máa bẹ pẹ̀lú yẹn lọ gbére tí ò ní fi yẹn lẹ̀ rárá òun náà ń pè torí pé gbogbo ń tálùbáríkà bá ti wọ̀ nínú àlámọ̀rí ẹ̀dá nǹkan ni ó máa lọ ni yóò sì máa dòní òní tán láéláé alibarika wọ̀ nìyẹn anabi sallallahu alaihi wasallam wájú pé wáyé pé kíké suratul baqara alibarika ni dídì ma suratul baqara alibarika ni wà tarkaha hasratun wíwá fi suratul baqara lẹ̀ pípa tì àbámọ̀ ni àbámọ̀ ni ó máa jẹ́ lẹ́yìn tó fi ilẹ̀ tí ó máa ké. wàlá ayẹsẹ̀ tó ìhà ìbátọ̀lá anábì ní gbogbo ibi tí yẹn bá ti ń ké Suratul Baqara gbogbo lé tẹ́bá ti ń ké Suratul Baqara láyẹsẹ̀ tó ìhà ìbátọ̀lá bákan náà gbogbo ẹni tí bá ń ké Suratul Baqara láyẹsẹ̀ tó ìhà ìbátọ̀lá anábì ní albátọ́lá àwọn albátọ́lá wọn ní lágbára lórí irú ẹni bẹ́ẹ̀ wọn ní ní kápá lórí irú ẹni bẹ́ẹ̀ kí náà ń pè ní albátọ́lá albátọ́lá òun náà ni asáhárọ̀ àwọn òpìdán àwọn alásàtì àwọn abatẹnijẹ́ àwọn olóògùn ka àwọn oníjálàbí àwọn oníjẹ́ láyé sẹ̀fí ìhà wọn ní lágbára lórí irú ẹni bẹ́ẹ̀ kódà kan máa dẹ̀ wò kódà kan máa taburú wọn sí láyé sẹ̀fí ìhà ìbátọ́là arábìnrin wọn ní ní kápá lórí ẹni bẹ́ẹ̀ tó látara báyìí òun ló fi jáde pé ìtọ́jà ojú fún mùsùlùmí òun náà ni pé lójúmọ́ nínú ilé wa ká máa ka Suratul Baqara odidi ẹ̀ bá a bá lè kà á tá à ń sọ̀rọ̀ jù àbí kò sáàyè fún wa tó bẹ́ẹ̀ ká wá sẹ́ẹ̀tì kan bóyá sẹ́ẹ̀tì kan ọlọ́run ọba ti sáyé dẹ́rùn kò nídìí kí ẹ wulẹ̀ ra téèpù mọ́ bẹ́ẹ̀ bá ti ní sẹ́ẹ̀tì ẹ gba Suratul Baqara sórí ẹ̀ ẹ máa plé rẹ ẹ máa ẹ máa ẹ máa tẹ̀ ẹ jẹ́ kó máa ẹ jẹ́ kó máa ké sínú ilé yín lójúmọ́ Suratul Baqara kódà ó dáa béèyàn bá lè ní nǹkan kan tó yẹ sí pé ntí ọmọ ṣe ẹnu iṣẹ́ tí ọmọ ṣe nìyẹn béèyàn bá wò pé bá ti di ṣẹ́ẹ̀tì òun kò lágbára láti gbé àbí tó bá ti ẹ̀ gbé kò ní lè gbé nǹkan míì mà wá ṣẹ́ẹ̀tì míì àbí nǹkan míì tó yẹ sí pé ntí ọmọ fi ṣe ni pé mo fẹ́ kọ́ máa kọ́ máa kọ́ máa kọ́ máa plé Suratul nínú ilé mi lójoojúmọ́ ni pé àwọn aláṣà àwọn alágbàṣe ò ní ní kápá lórí ẹni tí bá ń ké sọ́rọ́tò ìfakọ́rọ̀ àbí inú ilé tó bá ti ń ké so eléyìí báyìí lára àwọn ọlá tó wà fún sọ́rọ́tò ìfakọ́rọ̀ nìyẹn so látara báyìí a bẹ̀rẹ̀ tafsiru sọ́rọ́tò ìfakọ́rọ̀ náà bọ́lá ọba àlékẹ́lá bá ti gbà wá láyè mọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ألف لام ميم أنا لي إبرة lẹ́yìn tá a ti wá ìsọ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba kó sọ wa kó dẹ̀ yà wáyà ètò ẹni ẹ̀kọ́ ẹni ẹ̀gbí ẹni asọ̀kolu kó má jẹ́ kó ráàyè lórí ahọ́n wa ó sì má jẹ́ kó ráàyè nínú ọkàn wa má da ahọ́n wa rú ká má wí ntọ́lọ́ ọba wù mí ó sì má da ọkàn wa rú ká má gbọ́ wù mí kó yà wáyà tá ti lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba lórí àti tú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bọ́ lọ́wọ́ bá àlékẹ́ láti gbà lérò kámẹ́ wí ń tọ́ lọ́wọ́ bá àlékẹ́ lówì. ìbẹ̀rẹ̀ sùrọ̀ yìí òun náà ni alif láàmìm ṣárfù mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn ṣárfù nínú àwọn aráàfì tọ́lọ̀wọ́ bá àlékẹ́ lámẹ́ sọ̀rọ̀ ni. amọ́lọ́wọ́ bá àdékẹ́lá wá kó ara fi mẹ́tẹ̀ẹ̀ta ìjọ ọlọ́wọ́ bá wá gbá sọ di odidi ọ̀rọ̀ kan ọlọ́wọ́ bá gbá láti sọ di kálímà ọlọ́wọ́ ara fi mẹ́ta tó láti sọ ara fi mẹ́ta kan kódà ara fi méjì náà tó kódà ara fi kan tó tó yẹ sí a ti kádàrà ara fi kejì sínú ẹ̀ tí ò láti fi sọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlékẹ́ wá kó ara fi mẹ́ta jọ ọlọ́wọ́ bá wá sọ́dọ̀ dídí ọ̀rọ̀ kọ sọ́dọ̀ dídí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlékẹ́ lọ́wọ́ só papọ̀ láti sọ́dọ̀rọ̀ eléyìí báyìí náà ń pè ní alhuruful muqatta'a alhuruful muqatta'a àwọn ará fi tọ́jẹ́ kọ́ ọlọ́wọ́ bá àlékẹ́ lákọ̀tọ́ àwọn ọlọ́wọ́ bá àlékẹ́ lágé wọn torí pé kò fẹ́ sọ wọ́n lódìdí ọ̀rọ̀ ni ọlọ́wọ́ bá àlékẹ́ lágé wọn àwọn eléyìí wọ́n máa ń wà ní bẹ̀rẹ̀ súra wọ́n máa ń wà ní bẹ̀rẹ̀ àwọn súra kọ̀ọ̀kan nínú alukur'an àmọ́bá pàdé bẹ́ẹ̀ eléyìí tó lálàáfíà jù nínú kàtà àwọn almufasirun àwọn olùmọ̀ nípa tẹ̀fsír kan sọ nípa tẹ̀fsíru àwọn àyà báyìí bi huruful muqatta'a òun náà ní wípé àwọn àyà yìí ọlọ́run ọba ló tó gbà lérò ọba ìtumọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfàṣírù arínà àwọn àfa olùmọ̀ nípa tafsir tẹ́ gbìyànjú láti tú ìtumọ̀ àìrú àwọn àwọn àyà báyìí wípé tọ́lọ̀ ọba àlékẹ́ lágbà lérò nìyẹn àmọ́ eléyìí tọ́pọ̀lọpọ̀ àwọn àìmọ́tò sálà tí wọ́n máa ń fi támá tí wọ́n máa fi támá fi ń kọ́ wa òun náà ní pé ń tọ́ dáa jù òun náà ní ká kóra dúró nípa àtúmọ̀ àwọn àyà wọ̀nyí torí pé kò sí dẹ̀lílù kẹ́kẹ́ tá a lè gbára lé tí ọmọ wa wá lọ́kànbalẹ̀ pé bí àwọn kan ṣe tu yẹn bẹ́ẹ̀ náà lórí sógbà tó ti rí báyìí kágbà yìí pọ́nà ọba àdékẹ́lá òun lọ máa ń tọ́gbà lérò pẹ̀lú àwọn àyà yìí òun ló sì máa ń tọ́gbà lérò tí òfin sọ wọ́n di kálímà tí òfin sọ wọ́n di gbólóhùn ọ̀rọ̀ tí ó mú tùmọ̀ dání fún wa ọlọ́wọ́ ọba nìkan náà lọ́mọ̀ túmọ̀ rẹ̀ so látara báyìí ọlọ́wọ́ bá wá ní zalikal kitabu la rayba fihi ọlọ́ni zalikal kitab zálíkà ń bẹ̀yẹ bìmánà haza haza alkitab ẹgbẹ́ bí alimami ibn abbas radiyallahu ta'ala anhu ẹgbẹ́ bó ṣe tu àtọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́pọ̀ nínú àwọn al-mufassirun wọ́n jẹ́ pé wọ́n gbé zálíkà ń bẹ̀yẹ ìtumọ̀ rẹ̀ náà ni haza kí wọ́n lè túmọ̀ haza àti zálíkà òun náà ni pé ká ṣe tọ́ka sí nǹkan ká tọ́ka sí nǹkan kan sí nǹkan tó yẹ sí pé à ń rí sójú báyìí àáyánà rẹ̀ ìṣàrọ̀tún ìlà mọ̀áyánì ìṣàrọ̀tún ìlà mọ̀áyánì ká ṣe ìṣàrọ̀ ká ṣe ìtọ́ka sí nǹkan kan tá à ń fojú rí òun náà máa ń lo fún. ọlọ́run ọba àlekẹ́lá wa ń tọ́ka sí àlùkùránì alukur'anul karim ọlọ́run ọba àlekèlá wa ń tọ́ka sí ọlọ́run ní zálìkì alkitab ọlọ́run ọba ní tíra yẹn ọlọ́run ní tíra yìí alukur'ani ti ń bẹ lọ́wọ́ yìí zálìkì alkitab alukur'ani tẹ gbé dání alukur'ani sẹ́mi ọlọ́run ọba àlekèlá tọ̀kalẹ̀ fún ìjọ anabi sallallahu alayhi wa sallam nínú oṣù rọmọdọ́nà tá a wà yìí ọlọ́run ní láàárọ̀ ibà fi ọlọ́run ní kò síyèméjì nínú ẹ̀ ọlọ́ni kò síyè méjì nípa wípé alukurani ọ̀dọ̀ ọlọ́run ló ti wá kìí ṣe àgbélẹ̀hùn ànábì sallallahu alayhi wa sallam kìí ṣe ànábì ló hun kurani lórí ẹ̀ kìí ṣe ànábì ló mú wá láti inú ọpọlọ ẹ̀ bal ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ọlọ́run ọba ló ti sọ kalẹ̀ ọlọ́ni kò síyè méjì nú ẹ̀ dáàdìkà kitabu la raiba fi ọlọ́ni tíra yìí o alukurani yìí la raiba fi ọlọ́ni kò síyè méjì nú ẹ̀ àtọ́dọ̀ ọlọ́run ọba ló ti sọ̀kalẹ̀ ọlọ́run ọba ló ní alikitab kíni tán kíni kata ń pè bẹ́ẹ̀ alikitaabu yìí kitaabu yẹn òṣùwọ̀n tó wá oní ẹ̀ ní fìhàn bí máìnà maf'ul tó ń túmọ̀ sí maf'ul ìtumọ̀ ní pé zálíkà maktub alukurani tá a kọ yìí ọ̀rọ̀ ọlọ́run ọba yìí tọ́lọ́run ọba pa tọ́lọ́run ọba àlékẹ́lá pàṣẹ kakọ sí aláwùl mahfuz tọ́lọ́run ọba àlékẹ́lá pa tọ́pàṣẹ ká kọ sí ibi pátákó tọ́lọ́wọ́ bá àdìkẹ́lá sọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá tí ò sẹ́ni kankan tó lè fọwọ́ kàn. tọ́yẹ pé ìnáhu lákìtàbù lákìtà ìnáhu làkúránù karim fi kìtàbì maknun láyà màsùhù illa al-mutahharun tanzilun min rabbil alamin. ọlọ́wọ́ bá ní ìnáhu làkúránù karim ọlọ́ọ̀ ní ìnáhu. ọlọ́run tira tíra ti ń bẹ lọ́wọ́ la kuranu karim kurani ọlọ́run ọba alákọ̀ọ́lé ni fi kìtàbí makinol ọlọ́run wà nínú tíra ó wà nínú tíra kan wà nínú pátákó kan makinol tọ́lọ́ ọba àdékè látọ́jú sọ́dọ̀ kò sẹ́ni tó lè fọwọ́ kàn. ibi tọ́lọ̀ ọba àlékẹ́ látọ́jú ẹ̀ pamọ́ sí láyà màṣòwò ọlọ́ ní kò sẹ́ni kankan tó lè débẹ̀ tó lè fọwọ́ kàn ilà ìmọ̀tọ̀ harun àfàwọ́ tọ́lọ̀ ọba àlékẹ́ láti fọ̀mọ́ àwọn màláìkà tanzilu min rabbil alamin ọlọ́ ní kùránì tanzilu min rabbil alamin ìtọ́lọ̀ ọba ìtọ́sọ̀kalẹ̀ ní ìtàsọ̀kalẹ̀ ní min rabbil látọ̀dọ̀ ọlọ́ àwa sọ kalẹ̀ látọ̀dọ̀ ọba gbogbo àgbáyé fún gbogbo àgbáńlá ayé náà la sọ kalẹ̀ fún ọlọ́run ọba tó dá gbogbo ayé lọ́sọ̀kalẹ̀ ó sì fún gbogbo àgbáyé ni lẹ́yìn a kò sí tírà kan tọ́lọ́run ọba fún gbogbo àgbáyé mọ́ àwọn tírà tọ́lọ́run ọba síwájú ọba fáwọn àwọn àwọn náà lọ́wọ́ ọba àlejò látọ̀ kalẹ̀ fún kámẹ́ tẹ́lẹ̀ àwọn ìjọ míì tọ́ba yàtọ̀ fún ju ànábì yẹn kò é sọ̀rọ̀ yẹn lórí wọn láti tẹ̀lé tírà náà amal Qur'anul Karim ọlọ́run ọba ní tanzilu min rabbil alamin ìtọ́lọ́ ìta àtọ̀kalẹ̀ ní látọ̀dọ̀ ọba látọ̀dọ̀ ọba gbogbo àgbáyé fún gbogbo àgbáyé pátápátá tó látara báyìí alukur'an lára àwọn orúkọ alukurani nìyẹn ó ní pé alkitaabu ní jẹ́ ayé alimakutu etí akọni tabani ẹ̀wọ̀ ń tá a gbé lọ́wọ́ yìí a rí pé wọ́n kọ́ sínú ẹ̀ náà ni wọ́n kọ ọ̀rọ̀ ọlọ́run báyìí wọ́n kọ́ sínú wọ́n kọ́ sínú òwe tá a gbé lọ́wọ́ ni ilé fi ń jẹ́ kitaab ayé alimakutu nǹkan tá a kọ́ ni bá ní láàárọ̀ ibà fíì ọlọ́ni kò síyèméjì inú ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run bá ló ti sọ̀kalẹ̀ ìtumọ̀ kan tó wẹ́ ta fẹ́ ká mú níbi ìtumọ̀ láàárọ̀ ìbá fi ìtàtúndé òun ni wípé kọ́ìdà kan bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ òfin kan bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ tó yẹ kí a fẹ́ lò láti fi jẹ́ ká gbàgbọ́ yí ọ̀rọ̀ yìí òun náà ni wípé annafiu alladhi yuqsadu bihi almadhu gbogbo nẹ́fì gbogbo tí a bá ti gbé kúrò gbogbo tá a bá ti ní tá a bá ti sọ fẹ́ kò rí bẹ́ẹ̀ gbogbo tá a bá ti takò gbogbo tá a bá ti kọ̀ gbogbo tá a bá ti gbé dànù alladhi yuqsadu fihi al-madhu tó bá jásí pé n tá a fi n tá a fi kó nǹkan yẹn kúrò ní pé abẹ́ fi yin nǹkan tí a kó nǹkan yẹn kúrò fún ìtumọ̀ ní pé tá a bá sọ pé nǹkan kan kò rí báyìí n tá wá ní ò rí bẹ́ẹ̀ ta ni kò sí nǹkan kan fún lágbájá àbí lágbájá báyìí kò sí lágbájá báyìí ò ní nǹkan báyìí tó bá jẹ́ sí pé níta àgbàlérò tàbí ní kò ní nǹkan ẹni pé a fi ń yirú ẹni bẹ́ẹ̀ ni fún bí àpẹẹrẹ táwọn sọ pé lágbájá kò láhùn tí a mọ̀ pé a ti gbé àwọn kú òfò nìyẹn àti náfíù àwọn nìyẹn tá a bá ti lè ṣe bẹ́ẹ̀ tá a gbé àwọn kú òfò yẹn tá a sọ pé kò láhùn tá a lé àwọn kú òfò tá a ní kèé sáhùn irú náfíù bẹ́ẹ̀ tó yẹ sí pé níta àgbàlérò ni pé a fi yin ẹni tí a gbé nǹkan yẹn kú òfò ni yẹsẹ́lzimu dídàhù òfin ni wípé ó ti kó ìtumọ̀ òdì kejì ẹ̀ sínú tá a bá sọ pé lágbájá ìsàhùn ìtumọ̀ rẹ̀ ó ti kó sínú wípé ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó yàwọ́ ni àbí tá a bá ní lágbájá kèéso le ó ti kó sí pé ìtumọ̀ ẹ̀ ni pé èèyàn ni tá a bá sọ pé lágbájá ni pé làákàyè ọlọ́run ní kò sí èméjì ń bẹ ìtumọ̀ ni pé àmọ̀dájú ni yẹkínu ti wà nínú ìtumọ̀ tọ́lọ̀ sọ yìí pé alukurani ọ̀dájú sáká pé látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ló ti wá tó gbé tá a bá ti gbé ìdàkejì iyèméjì náà ni kí nǹkan jáni lójú ètò àbá ti ń ṣe èméjì ń pa rẹ̀ kò dáni lójú nìyẹn ètò bá ti dáni lójú èyí ọlọ́run bá ní ní dájú sáká láì sí èméjì ń bẹ̀ ọlọ́run ní tó relẹ̀ tó dájú tí ò sí èméjì tí mùsùlùmí kankan ò sì gbọ́dọ̀ sí èméjì lórí ẹ̀ ni pé látọ̀dọ̀ ọlọ́run bá ní kùránì ti wá kìí ṣe pàǹdẹ́bì sallallahu alaihi wasallam ló hó fún rẹ̀ walau taqawwala min ahadin anhu hajizin ọlọ́wọ́ bá ní wàlẹ́ òtà kọ́ wà láàlẹ́ iná bàgọ́lá kọ́wé ọlọ́run ní tó bá jẹ́ pé ànábì sàárẹ̀ yìí tó bá jẹ́ pé bá ń sọ̀rọ̀ sáwọ̀ ọlọ́wọ́ bá lẹ́nu ni tó bá jẹ́ sí pé ń tọ́ ọlọ́wọ́ bá wí ní wí fún yín pa ọlọ́wọ́ bá wí ni là àkọ́dúnà wúbe ìyẹ̀mí ọlọ́wọ́ bá ní àbá gbà mú pẹ̀lú agbára ni tó ń mẹ́la kọ̀tọ̀ ẹ̀dá mẹ́nìbòlùwàtí fàfàmà mi ń kun mi ahadi ha jìrì ọlọ́run kò dẹ̀ sẹ́ni kankan nínú oyin tó lè gbàálẹ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ bá gbà mú le koko ìtumọ̀ ni pé alukurani ọlọ́run kìí ṣe ọ̀rọ̀ ànábì kìí ṣe àgbélẹ̀wọ̀ ànábì kìí ṣe ìròrí ànábì ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ tí ló fi jẹ́ sí pé nígbà tọ́lọ́wọ́ bá àlékẹ́lá fẹ́ sọ fún ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá àlékẹ́lá fẹ́ máa fi àlùkùránì ránṣẹ́ sí ànábì tọ́lọ́wọ́ bá àlékẹ́lá fẹ́ máa ké fún ọlọ́wọ́ bá ní inna sanulqi alayka qawlan thaqila ọlọ́wọ́ bá ní inna sanulqi alayka qawlan thaqila ọlọ́wọ́ ní àwọn ọlọ́wọ́ bá ọlọ́run ní ọ̀rọ̀ tó wúwo ni a máa ké fún ẹ àmọ́ bá a bá ṣe ń ké fún ẹ bá bá ṣe ń ké fún rẹ ànábì sallallahu alaihi wasallam a ti ṣe làákàyè rẹ a ti ṣe a ti ṣe jẹ náà débi pé bó ṣe wúwo tó yìí yóò máa dúró nínú làákàyè rẹ tó sì nígbàgbọ́ ẹ̀ mọ́ nítorí ẹ nígbà sálẹ̀mí sallallahu alaihi wasallam tí Jibril ń ké kéwú fún ànábì tí ń ka kùránì fún ànábì ànábì wa fẹ́ máa kó òun rí kó òun rí ké òun rí ké bá níbi jìbìlì ṣèké ọwọ́ fẹ́ máa kẹ́jú ọlọ́run bá wá fẹ́ máa kọ́ lẹ́kọ̀ọ́ ọlọ́ni láti harik bí hílì sáánà kàlítà àjálábì inna alayna jam'ahu wa qur'ana ọlọ́run bá nípa idha qara'nahu fattabi' qur'ana thumma inna alayna bayana ọlọ́run bá ní láti harik bí hílì sáánà kàlítà àjálábì ọlọ́ni rẹ̀ ànábì mama máa kájú má máa kájú ahọ́n rẹ̀ má máa kájú máa ké tẹ̀lé jìbìrìlù lẹ́yìn ìgbà tí bá ń ké fọ lìtá àjàlá bí nítorí pé wọ́n fẹ́ kájú láti gbà á lẹ́nu jìbìrìlù ọlọ́ni má kájú bẹ́ẹ̀ farabalẹ̀ tí bá ti ń ké máa farabalẹ̀ máa gbọ́ kó ti máa kátẹ̀lé pẹ̀lú farabalẹ̀ ni torí pé látò harikibihi lisanaka lìtá àjàlá bí inna alayna jam'ahu wa qur'ana ọlọ́run nítorí pé ọ̀ràn yẹn ní lọ́rùn ọlọ́wọ́ bá ọlọ́run láti ṣe lọ́rùn yẹn fúnra wa bẹ́ẹ̀ èmi ọlọ́wọ́ bá ti ṣe lọ́rùn yẹn fúnra mi bẹ́ẹ̀ pé jam'ul qur'an kí n kó qur'an jọ sínú làákàyè èmi ọlọ́wọ́ bá ti ṣe ojúṣe mi ni èmi ní ṣe bẹ́ẹ̀ máa wulẹ̀ wọ́ọ̀rì ń kó jọ sínú làákàyè tí ò ní sọnù tí ó sì ní tí ó sì ní bọ́mọ́ ọlọ́wọ́ tí ó sì ní tó sì ní gbàgbé ẹ̀ jama'ahu kíkọ́ alukur'ani jọ àwọn ọlọ́wọ́ bá lání wà kur'ana kíké rẹ̀ àwọn ọlọ́wọ́ bá lání. fàyídà kọ̀rọ̀ náà tá a bá ti ń ké fún ọ láti ẹnu ahọ́n òjíṣẹ́ wa tá a rẹ́ nínú àwọn màláíkà ọlọ́wọ́ bá tẹ́ ń pè ní Jibril fàtẹ́bí kur'ana eré anábì máa tẹ̀lé kíké rẹ̀ ni máa gbọ́. tó yẹ báyìí nísìn eléyìí báyìí làwọn ẹ̀rí tó fi yé wa wípé anábì sallallahu ọlọ́run ọba ló ké kùránì fún ọlọ́run ọba ló sọ kùránì kalẹ̀ fún wọ́n ké fún ni ọlọ́run ọba ló fi ránṣẹ́ sí látara báyìí ọlọ́run ọba tó ń kọ́ ànábì lẹ́kọ̀ọ́ láyà nínú alukur'an ọlọ́run ni wàlá ta'jal bil qur'an qabla an yuqda ilayka wahyu wa qur rabbi zidni ilma ọlọ́run bá ní wàlá ta'jal bil qur'an eré anábì má kájú kí alukur'an qabla an yuqda ilayka wahyu síwájú ká tó parí kíkẹ́ rẹ̀ fún ẹ kí wàá yí ẹ tó sọ̀kalẹ̀ fún ẹ tán má má kájú ké má farabalẹ̀ jẹ́ kí wàá yí ní sọ̀kalẹ̀ tán pátápátá kó tó wá máa ké jẹ́ kí òjíṣẹ́ tá a rán sí ọ pé kó sọ̀kalẹ̀ fún ọjọ́ sọ̀kalẹ̀ tán yẹ́yẹ́ ọ̀kú rọ́bì zidni ilma tọ́ọ̀bà wa ń gbẹ́ tọ́ọ̀bà wa ń páyà kó lè gbàgbé máa bẹ lọ́wọ́ ọba pé rọ́bì ìlànà lọ́wọ́ ọba mi zidni ilma fi àlékún mọ̀ mi tí n fi ní gbàgbé tó látara báyìí ẹ̀kọ́ lélẹ̀ ń jẹ́ kó yíwa wípé zalikal kitabu la rayba fihi àmì alukurani ṣẹ ọlọ́wọ́ bá ní tíra yìí tọ́wà lọ́wọ́ wa táǹkẹ́ yìí ọlọ́wọ́ bá ní la rayba fihi ọlọ́ọ̀ ní kò síyèméjì ń bẹ́ẹ̀ àmà dájú ní dájú sáká ni látọ̀dọ̀ ọlọ́ọba ló ti wá hudan lil muttaqin ọlọ́ọba tó wájú pé wá pé nínú hálù alukur'ani tó pé hudan ní báyìí ẹ̀rí pọ́nba nọ́sibù fáwọn àtàbà gbé kur'ani dání nǹkan tó yẹ ká nà sọ́ba rẹ̀ wọ́n nà sọ́ba rẹ̀ alàlhàl wọ́n nà sọ́ba rẹ̀ nítorí pé wọ́n fún ní nọ́sibù wọ́n fún ní fásíà wọ́n tẹ̀lé òkè nítorí pé hálù ni wọ́n fi ń sọ hálù alukur'ani kí lẹ́yìn pè ní hálù condition ọlọ́run bá jẹ́ kó wáyé pé lára kọ̀ǹdíṣà alukur'ani lára hálù rẹ̀ ìṣẹ́jẹ́ alukur'ani pé hudan ìwé mọ̀nàni ìmọ̀nàni ọmọ jẹ́ lilmuttaqi fáwọn òwò ni ó sì wá ní kur'ani ọmọ tọ́sọ́nà àwọn olùpáyọ̀ ọlọ́run ọba ni hudan lilmuttaqi ọlọ́run ọba ni àwọn tálùkùránì ọmọ jẹ́ mọ̀nà fún àwọn tálùkùránì ọmọ tọ́sọ́nà àwọn tí ó máa rí mọ̀nà nínú kíkí alukur'an àwọn tí ó máa rí mọ̀nà nínú gbígbọ́ alukur'an àwọn tí ó máa rí mọ̀nà níbi lílo alukur'an alimutakun ọlọ́láwo olùpáyọ̀ ọlọ́wọ́ bá ní. nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà nínú alukur'an tọ́lọ̀ ọba àdékẹ́lá bá ń sọ̀rọ̀ nípa alukur'an ọlọ́run máa ń jẹ́ kó yà pé àwọn tí kur'an yóò wúlò fún àwọn tí mọ̀nì bá ń bẹ lára wọn ni àwọn tó jẹ́ olùpáyọ̀ ọlọ́wọ́ bá ní. nítorí ẹ̀ nínú àyà mi náà Qur'an ọ̀rọ̀ ní kò húwa ní lẹ́dínà àmàlù hudan wá ṣìfà àwọn wà lẹ́dínà láàyò mìíràn náà fi àdánìhìn wà kọ̀rún wàhùwà àlẹ́yìn màmá kùlà ìkàyùnà dùnà mímàkà ní bàríd. ọ̀rọ̀ ní kò húwa ní lẹ́dínà àmàlù hudan wá ṣìfà. ọlọ́ni ìlà nẹ́bí máa sọ fún wọn ike alukur'ani yìí lilladhina amanu yóò máa bẹ fáwọn tó nígbàgbọ́ òdodo yóò máa jẹ fáwọn tó nígbàgbọ́ òdodo hù yóò máa jẹ fún àwọn tó nígbàgbọ́ òdodo hù dán ìmọ̀nà ìmọ̀nà ni yóò máa jẹ fáwọn olùgbàgbọ́ òdodo wàṣífà án yóò ti máa jẹ́ wòsàn fún wọn ìwòsàn wo ni ọmọ jẹ ìwòsàn méjì ni kùránì wá láti wá ṣe ó láti wá ṣèwòsàn ọkàn wa ó dẹ̀ wá láti wá ṣèwòsàn ara wa Kila wa àrùn ọkàn tí kùránì fẹ́ wò fún wa kùránì fẹ́ wò wá ọfẹ́ wo ọkàn wa tán kúrò níbi àrùn kámẹ́rẹ́ kẹ̀kẹ́ mi yàtọ̀ fún ọlọ́wọ́ bá ọfẹ́ wo ọkàn wa tán níbi àrùn sọ́lọ́wọ́ bá wa tán kúrò níbi àrùn kámẹ́rẹ́ pẹ̀lú ọlọ́wọ́ bá orogún fọ́lọ́wọ́ bá ọfẹ́ wo ọkàn wa tán ọba ọba kúrò níbi ká máa ṣe ká máa ṣe nípa ká máa tọbẹ̀ tẹ̀lú ká máa fi ìmánì ká máa fi ìmánì hàn níta ká máa fi kúfùrù pamọ́ sínú kúránì fẹ́ jókòó yà pé ìwà ni tí ó mú wọnú náà ọlọ́run bá máa lọ́gbére kúránì fẹ́ gbogbo àwọn àrùn tí máa ń dààmú ẹ̀mí ní jẹ́rú ọlọ́run bá tọ́lọ́run hudan lil muttaqin bákan náà kùránì tó wá kó tó àmọ́ jẹ́ ṣìfà ìwòsàn fún wa bẹ́ẹ̀ bá láìsàn kan lára nísìn bẹ́ẹ̀ ọ̀bá gbádùn fún pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ọba ìwòsàn yóò sì máa ṣẹlẹ̀ ọ ẹni bẹ́ẹ̀ látọ̀dọ̀ ọlọ́ọba wa ọba tó ní alukur'an ọlọ́ọba wa ní nǹkan yìí ò lè ṣiṣẹ́ nǹkan قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون والذين لا يؤمنون في آذانهم وقر ọlọ́ni àbáwọn tí wọ́n tẹ̀ nígbàgbọ́ sọ́lọ́ ọba àwọn tó sálá ìgbàgbọ́ sọ́lọ́ ọba àwọn tó jásí pé ntọ́lọ́ ọba àlékálẹ́ká nígbàgbọ́ sí ọlọ́wọ́ ọba ntọ́lọ́ ọba pa wá láṣẹ ká gbàgbọ́ wọn àgbàgbọ́ ọlọ́ni fi آذانهم وقر ọlọ́wọ́ bá ní ìdídí ń bẹ nínú etí wọn kódà kẹ́ máa kí fún wọn wọn ní gbọ́ yé máa kí fún wọn kò ní ṣe wọ́n láǹfààní wàhùwà alayhim àmẹ́ ọlọ́ni bákan náà kurani yìí ò ní ṣe wọ́n láǹfààní wọ́n jẹni tí ó ṣàfọ́jú wọ́n tí ó fọ́jú Ọla ọlọ́ọ̀ni àwọn wọ̀nyí àwọn tí wọ́n àwọn tá ń pè ní yunadun àwọn tí wọ́n ń ní látọ̀nà tó jìnnì wọn látọ̀nà tó jìnnì hàn níta ń bì ní pé kùránì ò ní máa jẹ́ mọ̀nà fẹ́ni kankan jà àwọn tó nígbàgbọ́ òdodo lọ. naam àwọn ayé bẹ́ẹ̀ kùránì tọ́lọ́wọ́ bá lè wa ọlọ amọ ayé ẹlẹ́ẹ̀kejì sí arọra tu lérèfé tó bá di lọ́la inshallah ta'ala abẹ̀rẹ̀ sí àṣẹ ìfọ́síwẹ́wẹ́ àmọ́ nǹkan tó fà tàbí fẹ́ tú ayé eléyìí lérèfé lónìí òun náà ni kó lè bá tú ayé alákọ̀ọ́kọ́ yìí ká lè bá kó lè bá fún alágbọ̀nyí tá a fẹ́ ní àbágbọ̀nyí tó yẹ ká ní nípa ayé alákọ̀ọ́kọ́ ni ọlọ́wọ́ bá ní الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما مما رزقناهم ينفقون ọlọ́ni àwọn wo gẹ́ni alimọ̀tẹ́kùn tí alukurani ọmọ ẹjẹ́ ìmọ̀nà fún tó kọ́lọ́ wọn bá ti sáájú sọ nínú àyà tá a ké síwájú wípé alukurani ọmọ ẹjẹ́ mọ̀nà fáwọn olùpáyọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá wá fẹ́ sàlàyé àwọn olùpáyọ̀ ọlọ́wọ́ bá fún wa àwọn wo gẹ́ni ń pè lólùpáyọ̀ ọlọ́wọ́ bá kálíbà àbọ̀ wọn. eléyìí báyìí náà àpèjúwe kejì nínú tafsirul kùránì bil kùránì kí kùránì gẹ́gẹ́ kọ́ máa túmọ̀ rẹ̀ kùránì yóò gbọ́rọ̀ ní bọ̀rọ̀ gidi wá àwọn olùpáyọ̀ ọlọ́run ọba kùránì tó wá fọ́ sí wẹ́ẹ́ fún wa pé àwọn tá a gbà lérò pẹ̀lú àwọn olùpáyọ̀ ọlọ́run ọba ìròyìn tó gbọ́dọ̀ wà lára wọn lélẹ́yìn àwọn tẹ́ ẹ bá ti rírò yìí lára wọn àwọn gan olùpáyọ̀ ọlọ́run ọba alladhina yu'minuna bil ghaib àwọn lẹ́ni tó gbogbo tójú gbogbo tẹ́nìkan òrírí gbogbo tí wọ́n rí tí wọ́n rí ọlọ́wọ́n bá ní wọ́n nígbàgbọ́ sí àwọn olùpáyọ̀ ọlọ́wọ́n bá nìyẹn. alladhina yu'minuna bil ghaib àwọn ẹlẹ́ni tó jẹ́ sí kó ń gbà kọ́ ọlọ́wọ́n bá ń bẹ wọ́n sì rọ́lọ́wọ́n bá rí alladhina yu'minuna bil ghaib àwọn ẹni tó gbà fáwọn màláìkà ọlọ́wọ́n bá ń bẹ bẹ́ẹ̀ ni wọ́n rí wọn rí alladhina yu'minuna bil ghaib àwọn ẹni gbà fáwọn àlìjẹ̀nú ń bẹ bẹ́ẹ̀ ni wọ́n rí wọn rí alladhina yu'minuna bil ghaib àwọn ẹni gbà fálìkì yá máa ń bẹ wọn sì ti kú rí alladhina yu'minuna bil ghaib àwọn ẹni gbà fálìjẹ́nà ń bẹ wọn sì gbà kọ́lọ̀ wọn bá dáná wọn sì rí rí alladhina yu'minuna bil àwọn ẹni gbà kọ́lọ̀ bá àlekele ó gbé wa dìde lọ́jọ́ gbé dàlùkìyàmà bẹ́ẹ̀ ni wọn àti tí ìkúrí alẹ́bí náà yóò mẹ́lú náà bẹ̀rẹ̀ báyìí wọ́n tún wá máa ròyìn fún yín pé bọ́lá wọn bá lè kí lábá gbówó àdìjọ́ ọjọ́ gbéra fi ámà àwọn nǹkan báyìí ní ó tẹ̀lé nǹkan báyìí ọlọ́run bá ọkọ́ ṣe lẹ́yìn ọlọ́run bó fi léyìn tẹ̀lé jàmáà ta kò sẹ́ni kankan tó débẹ̀ rí mẹ́lú náà bẹ̀rẹ̀ báyìí kí ni nǹkan tó mú wọn gba ntọ́ pamọ́ tí wọ́n rí yẹn kí ló mú wọn gbàgbọ́ ìgbàgbọ́ ní ọlọ́wọ́ àtòjíṣẹ́ ọlọ́wọ́ bá ní wọ́n gbàgbọ́ wípé nígbà tó ọlọ́wọ́ bá ti fún wa ní irun bẹ́ẹ̀ nípa àwọn nǹkan báyìí ó tẹ̀lẹ̀ wọ́n ti gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ pé bó ti ọlọ́run ṣe wí yẹn gan bẹ́ẹ̀ náà ni ó rí bákan náà ìròyìn àti ìró tí wọ́n gbọ́ látẹnu ànábì sallallahu alaihi wasallam wọ́n nígbàgbọ́ sí pé ànábì olódodo ni ẹni tí èèpàrọ̀ ni ẹni tá a gbúdọ̀ máa gbà lódodo ni wọ́n ti gbàgbọ́ bẹ́ẹ̀ nǹkan ni wọ́n ti rí tó ń ti bẹ́ẹ̀ wọ́n sì gbàgbọ́ pé bó ṣe rí nìyẹn yóò sì rí lẹ́nu ní gbára wọn láì sí èméjì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò padà máa ṣẹlẹ̀ tí nǹkan bá sásìkò báyìí bá dé nǹkan ṣẹlẹ̀ lásìkò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ti ń ṣẹlẹ̀ báwa láyé ń sìn tá a bá ń kanú yá ni ti ẹ̀rí pé ló padà ṣẹlẹ̀ wọn ni àkọ́kọ́ nígbà tí àìtó wa mọ iye bẹ́ẹ̀ lọ́wọ́ àánú hadith lónìí náà tó ń gbé kéde ìṣẹ̀lẹ̀ náà àti ń gbàgbọ́ pé tọ́bádẹ́sì kan kódà káwọn mọ́síláyé má nǹkan báyọ̀ ọmọ ṣẹlẹ̀ torí pé àti ríkà nínú hadith ànábì pé tọ́bádẹ́sì kan nǹkan báyọ̀ ó ṣẹlẹ̀ eléyìí báyìí òun gangan náà ń pè nígbàgbọ́ tá a fi yàtọ̀ sáwọn kèfèrí àwọn kèfèrí kí lè tó ìbàlùkì àmọ̀gbọ́ torí pé wọ́n kú rí ni torí pé wọ́n gbà pé wọ́n gbọ́ lọ́wọ́ tíwẹ́tà ìgbàkọ́lọ́ òun gbòòwà dìde torí pé nǹkan yẹ nǹkan tó pamọ́ ni nǹkan tó bá ti pamọ́ òwe gbàgbọ́ nǹkan bá hàn tó bá rí sójú iná máa ń gbàgbọ́ nítorí ẹ̀ lọ́fà ló fi jẹ́ sí pé àwọn pé mùsùlùmí àti ìgbàgbọ́ yẹn wá ní ìgbàgbọ́ ń tààrí náà ni ìgbàgbọ́ tó gidi àti kèbèrí àti mùsùlùmí kò sẹ́ni tí ò nígbàgbọ́ nù wa amárùgbàgbọ́ tọ́lọ̀ táwọn kèbèrí ní kọ́lọ̀ lọ́wọ́ bá lé fẹ́ ká ní ìgbàgbọ́ sí ń tá àríyàn lọ́wọ́ fẹ́ ní sáni ọgbà pé sẹ́ máa ń bẹ gbogbo alàgbà pé sẹ́ máa ń bẹ ẹ̀dá kò sí ìgbàgbọ́ nìyẹn ńgbà rí ọgbàgbọ́ gbogbo àlà ń gbogbo àwọn nǹkan sebo nri rí ìgbàgbọ́ tí ò wúlò nìyẹn nítorí ọba àdékẹ́lá fẹ́ ká gbàgbọ́ ni pé alẹ́ ọlọ́run ọba tó ti pẹ́ ẹ̀rí nǹkan báyìí èmi ọlọ́run ọba fún yín nírò bẹ́ẹ̀ ẹgbẹ́ mi ọlọ́run ọba gbọ́ ká sì sọ̀rọ̀ dápọ̀ ọlọ́run ọba ká gbà pé bọ́lọ́run ti wí gan bẹ́ẹ̀ lórí kódà kọjá sí pé nǹkan mu làákàyè làákàyè torí pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìdí bí máa ń da ìgbàgbọ́ nù ìdí bọ́ fi ń takò ìgbàgbọ́ ni pé nínú lọ́dọ̀ tiẹ̀ òun kọ́ takò làákàyè òun ọ̀wá ní ìgbà nǹkan tọ́lọ́ bá wí kò ní ìgbàgbọ́ àbí nǹkan tánà wí yẹn kò ní ìgbàgbọ́ torí kọ́ takò làákàyè gbogbo bá bá wí ọba ni ọlọ́lá àwọn tẹ́ńpẹ̀ lólùpáyọ̀ ọlọ́run ọba alladhina yu'minuna bil ghaib òun làwọn tó yẹ sí pé wọ́n nígbàgbọ́ sí nǹkan pamọ́ sí nǹkan tó pamọ́ tí wọ́n rí wa yuqimuna as-salah ọlọ́run lẹ́yìn náà wọ́n tún jẹ́ ni tó yẹ wọ́n ń gbé ìrun wọn dúró ọlọ́run ọba nígbà tó fẹ́ sọ̀rọ̀ níbí ọlọ́run sọ pé wáyà tí wọ́n lẹ ní wọ́n ń kírun ọ̀tọ̀ ní ìtìyánu sọ̀lá ọ̀tọ̀ ní ìkọ́mọ́tò sọ̀lá ọ̀tọ̀ ní kí ẹ̀ máa kírun ọ̀tọ̀ ní ká máa gbèrú dúró tó ń torí ẹ̀ tọ́lọ̀ ọba àlékẹ́lá bá ń pa wá láti ẹnu Al-Qur'an ààyè tọ́lọ̀ máa ń pa wá ní ìkọ́mọ́tò sọ̀lá kéde ìtìyánu sọ̀lá kí náà ń pè ní ká gbèrú dúró òun náà ní pé gbogbo àwọn àríkánù run gbogbo àwọn àríkánù run pátápátá gbogbo ẹ̀ ní wọ́n gbé dúró gbogbo àwọn wàjibáàtì run àwọn tọ́jú ọ̀rọ̀ yẹn àwọn orígun run pátápátá pé gbogbo tọ́jú ọ̀rọ̀ yẹn lóyìn run ó pé gbogbo àwọn súnà orí irun ó pé ẹ̀mí wọn ó tún wá dúró títí lórí irun náà láàrin àwọn àtọ bá ẹ̀mí wọn yẹ kúrò níwájú ọlọ́wọ́ bá alladhina yuki as na àwọn gan àwọn nìgan ẹni tí ń gbèrú dúró. nítorí ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn akírun ni wọ́n wèé sagbèrú dúró fọlọ́wọ́ bá ọ̀pọ̀lọpọ̀ yẹn ń kírun lóòótọ́ ẹ dákun ẹlòmíì tó bá wà lórí irun báyìí alhamdulilayi arabi alami ọmọdé ọyẹ báyìí di àmì dín iṣẹ wo bí yọmọ e, náà sọ yọmọ fọwọsẹ náà márùn ni fi sínú gbá fi sínú gbá amani rahim amani di àmì dín amani di àmì dín ìyẹn èyí ń fọ́ nìní ó fọ́ nìní ìtàwọn èèyàn ń ṣe lórí ìrònú tíátà ó jù bá ní lọ wàláì tó lọ lára máa ń ni àbá orí ọ̀kadà lẹ́ẹ̀bá ti bá ìmáàmù mi látòrí ìrò orí ọ̀kadà lẹ́ẹ̀bá ti bá ẹlòmíọ̀ ní èkó lẹ́ẹ̀bá ti hé níbi títí ń kírun lọ́wọ́ ẹlòmíọ̀ ní gbogbo ní bẹ̀mí sí ìrò lórí irun nìyẹn tábà ti bọ́ sórí irun báyìí ṣètọ́nu wọ́n bá ti wá parí irun yẹn ṣètọ́nu wa gbé kínní ẹ̀kú òfin kò ní wá fún mọ́ àmọ́ wọ́n ń bọ́ sórí irun báyìí ìgbà yẹn lẹ́nu di good mathematician yóò di oníṣirò oníṣirò torí ẹ̀ pé àbá ṣètọ́nu ọ̀gá máa wá fún ni ìwé àkáǹtì yóò wá parí irun orí ìrìn tó wà lọ́sọ̀dọ̀ kínní tí bá kú lọ́dọ̀ díẹ̀ tó kí wọ́n fẹ́ gbowó kan lọ́wọ́ wà lọ́sọ̀dọ̀ ya náà tó kí wọ́n fẹ́ kí wọn òtítọ́ ti pẹ́ orí ẹ̀rọ ni ó ti yago má bu nìta àti nkírun náà nìyẹn à ń kírun náà nìyẹn olùpáyọ̀ làwọn tẹ́ ń gẹ́gẹ́ àwọn ẹlẹ́ni tí ń kírun tẹ́ ń gbẹdúró fọlọ́wọ́ ọba gẹ́gẹ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam ti gbẹdúró ìrun wọn jọ tà nẹ́bí sallallahu alaihi wasallam alladhina yuqimuna alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun ọlọ́run lẹ́yìn tẹ́ ń kírun tẹ́ wa mimma razaqnahum yunfiqun ọlọ́run nínú nǹkan tá a tó wá fún wọn

kí ó fẹsẹ̀ wá rinlẹ̀ dáadáa lórí islam kó fún alágbóyè islam tó yẹ kóró kó sì jẹ́ ká lè máa lò abẹ́lọ́wọ́n bá kó ṣe wá lẹ́rú tí àárín wọn àtọ́lọ́wọ́n bá tí ó dán mọ́rán ọlọ́wọ́n bá kó má bàárín àwa àti ẹ̀jẹ̀ gbogbo àwọn ìjọsìn fọ́lọ́wọ́n bá kọ́lọ́wọ́n bá kó ṣe rọrùn fún wa bàbá tí wọ́n ń ṣe kọ́lọ́wọ́n bá kó máa gbà lọ́wọ́ wa ramadan ta ń gbà yìí kọ́lọ́wọ́n kó má dàlú wa láyà ilaha illallah alàlá hawla illa billah subhanaka allahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام